إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدية وكل بدعة ضلالة وكل ضلالة في النار Thank you. adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba tí ó fi àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ tí ó fi ṣẹ́wà kù di àsìkò yìí í ṣe mímọ̀ ṣe wa bẹ́ẹ̀ ni í ṣe agbára wa òun lóníkálùkù wa la fi ń di àsìkò yìí bí ṣe àánú ọlọ́run ọba náà ni ọba tí a dá ọpẹ́ fún òun lọ́ba tí a fi ẹ̀mí ìmoore hàn àwa bẹ ọlọ́run allah subhanahu wa ta'ala àánú rẹ̀ náà kó má ta kúrò lára oníkàlùkù wa kó lékún àánú rẹ̀ léwa lórí kó lékún kẹ́ rẹ̀ léwa lórí inú ramadan tí a wà ọlọ́run ọba tí ó ṣe ń rọrùn fún wa láti máa ṣe nǹkan ẹyọ kan sí méjì sí mẹ́ta tọ́lọ́run ọba tó fẹ́ àwa pẹ̀lú ọ̀hún kọ́lọ̀ mọ́ṣà tẹ́wọ́gbà lọ́wọ́ wa èyí tí ó kù fún wa nínú oṣù ramadan abẹ́ allah subhanahu wa ta'ala imanihi wa karomihi wa fadli kó dá ẹ̀mí oníkálukú wa sí kó lọ́rọ̀ ẹ̀mí wa kọ́lọ̀ jẹ́ oṣù ọlá jẹ́ kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala jama mùsùlùmí gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìbánisọ̀rọ̀ a máa wáyé fún gbogbo àwa mùsùlùmí ní àdúgbò láwùjọ àtàwa tí a kì í ṣe mùsùlùmí léyìí tó ní ṣe pẹ̀lú ìsìláàmù wa ẹ̀sìn tí ọlọ́run ọba tó yàn láàyò fún gbogbo ẹ̀dá tọ́lọ́hún ò sì ní gba nǹkan kan míì lọ́wọ́ ẹnì kankan lọ́kùnrin lóbìnrin ní dúdú àti pupa àfi ìsìláàmù nìkan ọlọ́wọ́n bá ní ìdá dínà ìdánlọ́hí àlìsílám ọlọ́run ẹ̀sìn tó wọn lọ́run yàn yáàyò òun náà ní ẹ̀sìn islam. Àwọn àlékún. Mo fẹ́ òṣàgbọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ sórí ẹ̀ ní. Òṣàgbọ́n <laughs> fẹ́ bá yín sọ̀rọ̀. <laughs> Ẹ farabalẹ̀ òṣàgbọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. Òṣàgbọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. Sàwọn àlékún wọn ti lẹ́kàtì abubakar ẹ̀rà alhamdulilayi máa pè yín padà mo ti ṣe mo ti bẹ̀rẹ̀ lecture ní alhamdulilayi ọlọ́run àgbà ní jẹ́sìn mo ti bẹ̀rẹ̀ lecture ní raka mosque mo ṣe lecture lọ́wọ́ máa pè yín later hmm. inshallah ẹ̀rà exactly. Àní àsìkò yìí a ti máa tún bá ara wa sọ̀rọ̀ lórí àlámàrí tó kan gbogbo àwọn ọmọ ènìyàn pàtàkì jùlọ àwa mùsùlùmí lóòótọ́ òun là ń gba àwẹ̀ lóòótọ́ òun là ń kínú tàbáwẹ̀ tá a máa ń pè ní ìrún aṣámú nílẹ̀ yorùbá lóòótọ́ òun là ń dáná oúnjẹ lọ́tún lọ́sì tá à ń fún mùsùlùmí kódà ẹni tí kìí ṣe mùsùlùmí náà á tún máa ń fún un lóòótọ́ òun là ń bọ́ aláwẹ̀ lóòótọ́ òun là ń pèsè oúnjẹ fẹni tó fẹ́ jẹ sàárì àbẹ́ni tó fẹ́ ṣìnà lóòótọ́ òun là ń ran àwọn aláìní à ń ràn wọ́n lọ́wọ́ nínú tọ́lọ́wọ́n bá fún wa nínú ọ̀rọ̀ nínú dúkìá à ń fún wọn lówó à ń fún wọn láṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lóòótọ́ oníkálukú wa lọ́kùnrin wa lóbìnrin wa à ń kírun wákàtí márààrún fọlọ́run kódà a tún máa ń mú àwọn ìlékún ìrun wa tí kì í ṣe ọ̀ràn yàn lé wa lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore tá a máa ń pè ní alàmánú asọ́lìhà tá a máa ń ṣe sí ọlọ́run tá a sì retí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tí àwọn apè wá sákèésí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ kan tó tóbi ìṣe kan tó pàtàkì àmójútó kan tójú wa ò gbọdọ̀ fóoru láì mọ́ mójútó lẹ́yìn ọkọ̀ kan nínú gbogbo àwa mùsùlùmí ni kò pọn dandan kó jẹ́ olówó kò pọn dandan kó jẹ́ tálákà lókùngbà tó bá ti jẹ́ mùsùlùmí tó ṣe ń ṣe àwọn ojúṣe kan sí kejì tó ń ṣe àwọn iṣẹ́ olóore kan sí kejì èyí tá a fẹ́ sọ ní àsìkò yìí ó bá oníkálukú wa wí abẹ́ ọlọ́run ọlọ́mọṣẹ́ àjẹ́ ká gbọ́ yé ká gbọ́ yé ju bá ṣe lérò lọ tá a bá wá gbọ́ yé náà kọ́nà já lè lò ó kọ́nà já lè ṣàmójútó rẹ̀ ní tí a fẹ́ ṣe ní àlàyé òun náà ni nǹkan kan tí máa ba iṣẹ́ olóore tíyàn bá ṣe tí wọ́n bà á jẹ́ yóò bàjẹ́ débi pé àti gbogbo wàhálà ẹni ìnáwó ẹni ìná àsìkò ẹni ilé lórí àbálọ àbábọ̀ kò ní sí èrè kankan tí yóò mọ retí lọ́dọ̀ ọlọ́run àwọn àfa wọn a máa pè ní bọ̀pútẹ́láàtú àmàlì sọ́ọ̀lìhà bọ̀pútẹ́láàtú àwọn kan tó máa ń baṣẹ́ olóore jẹ́ nígbà míì wọ́n á pè ní nàwáàkìdù àmẹ́lì sọ́ọ̀lìhà àwọn kan tí máa ba iṣẹ́ olóore jẹ́ tí máa já láàdá kúrò níbi iṣẹ́ olóore tí yẹn bá ṣe òun là ń pè bẹ́ẹ̀ jama mùsùlùmí ẹ pé nǹkan nǹkan tó nídìí àkíyèsí lọ́dọ̀ oníkàlùkù wa ni tá a gbọ́dọ̀ mọ́ ṣàkíyèsí rẹ̀ lọ́kùnrin wa àti lóbìnrin nígbà tá à ń kínu tá à ń gba àwẹ̀ tá à ń tọrẹ tá à ń pòfin ọlọ́run tá a fi ń náwó tá à nára tá à dásìkò jama kí ló kù kí tó kù fún wa òun náà ni wípé ká mọ retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run èrè lọ́dọ̀ ọlọ́run tó bá wá já sí pé nǹkan kan ń bẹ tí ó yà wá ya ẹ̀san tí ó yà wá ya èrè iṣẹ́ wa nǹkan nìyí a gbọ́dọ̀ mójútó láti pinlẹ̀ yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n lẹ́ni tí ò ní jẹ́ ká yó á fi omi títí ẹ̀ oúnjẹ ni nígbà bá ti mọ̀ pé tó ń jẹ́ bá délẹ̀ tábàlà fẹ́ jẹun kò ní jẹ́ á ẹ nípìnlẹ̀ á ti jẹ́ kí á ti increase omi ẹ̀bà omi ìrẹsì yẹn á ti increase ẹ̀ ká lè bá lè yó. kí ni spíkà yín wà lọ́wọ́ ẹ sọ̀rọ̀ lè so torí ìdí eléyìí tó dá sí pé a gbọ́dọ̀ ṣe àmójútó àwọn nǹkan tí máa ba iṣẹ́ olóore tí máa bà á jẹ́. iṣẹ́ olóore tíyàn bá ṣe àfi ká yá mọ́ ló dá o oníkálukú wa àti mọ́tí máa ba àlùwàlá jẹ́ bíyẹn bá ṣàlùwàlá tó só àlùwàlá ti bàjẹ́ bíyẹn bá ṣàlùwàlá tó wá lọ tàn àlùwàlá ti bàjẹ́ bíyẹn bá ṣàlùwàlá tó wá sùn oorun àsùnwọ́ra àlùwàlá ti bàjẹ́ irú àlùwàlá ni a lè fi kírun bá a bá fi kírun àdírun àwa náà mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni irun àtìmọ́ tó máa ba irun jẹ́ kéèyàn sọ̀rọ̀ kó pọ́nmọ́mọ́ sọ̀rọ̀ lórí irun irun ti bàjẹ́ ká máa ṣeré lórí irun irun ti bàjẹ́ irun tá n kí fọ́lọ́hún. bẹ́ẹ̀ náà làwọn kan ti máa ba iṣẹ́ olóore tí máa bà wọ́n jẹ́ a gbọ́dọ̀ ṣàkíyèsí wọn jàmọ́ mùsùlùmí. eléyìí ló dá sí pé gbà tí àyà suratul mu'minuna àyà fifty seven sí sixty one nígbà tí àyà yìí tún sọ̀kalẹ̀ nínú al-Qur'an al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 أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون nígbà tí ọlọ́run sọ ááyà yìí kalẹ̀ ááyà wo ni ọlọ́run ni wàlẹ́dínà yóò túnà máa àtàwò ọlọ́run ni ò àwọn tó dá sí wípé wọn a máa ná nínú tó wọn ọlọ́run ọba fún wọn wọn kò lóòrò hóòmù wẹjìlẹ wọn a sì máa ná bábá ṣe wọn ná lọ́tùn lósì ọkàn wọn kì í balẹ̀ lórí ìmáa ná yẹn ọkàn wọn kì í balẹ̀ owó ni oúnjẹ ni aṣọ ni àsìkò ni ni wọn ná tá fi ń ṣe ìjọsìn fọ́lọ́run síbẹ̀síbẹ̀ ọ̀kùnlóbùhùn wájìlẹ̀ ọkàn wọn ìpọ̀n rírí rí ìfẹ̀rú ọkàn á tún máa bẹ fún wọn. annahum ila rabbihim raji'un wọ́n sì mọ̀ dájú pé àwọn nìyí bó pẹ́ bóyá àwọn òfìlẹ̀ ayé lẹ̀ àwọn olóṣèṣirò fọ́lọ̀ jama wọn a máa sin lọ́hùn síbẹ̀síbẹ̀ ọkàn wọn kì í balẹ̀ lórí ìjọsìn fọ́lọ̀ nígbà tí àyà yìí tó sọ̀kalẹ̀ ìyàwó aisha radiyallahu ta'ala anha tó jẹ́yàwó anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní sa'atu rasulallah sallallahu alayhi wa sallam an adil aya olóhùn béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam tó jọkọ rẹ̀ wípé ẹ dákun kí ni túmọ̀ ẹ̀ kí làgbóyè ta fẹ́ dìbò bẹ́ẹ̀ wípé àwọn ẹni tí wọ́n máa ná nínú tọ́lọ́hún fún wọn síbẹ̀síbẹ̀ ọkàn wọn kì í balẹ̀ ọkàn wọn máa ń bẹ nínú bẹ̀rù bójó lẹ́yìn tí wọ́n kírun wọ́n gba àwẹ̀ wọ́n ná wọ́n ṣe gbogbo ẹ̀ ọkàn wọn kì í tún balẹ̀. anábìwá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni aisha lọ béèrè lọ́wọ́ rẹ̀ aisha wa ni umulẹ̀dínà yashrabuna al-khamr wa yasirkun ó ní ní títí àgbọ́yé tòun òun lérò pé àwọn tó dá sí pé wọn a máa mutí wọn máa fi owó tọ́lọ̀ ń fún wọn dúkìá wọn wọn a máa fi ṣe àràmù wọn a mú nínú owó wọn ò fi rọtí ìtòfà nìyẹn tọkàn wọn tí kì fi balẹ̀ wọ́n sì mọ̀ pé ọlọ́run ó béèrè lọ́wọ́ àwọn báwọn ṣe náwó wọ́n yẹ sírikú àbí àwọn tí wọ́n a máa jalè tó dá sí pé ọ̀nà tó ń gbà rí ọrọ̀ tó ń gbà kówó jọ ọ̀nà haramu ní kó ní nǹkan ni wọ́n ń pè mọ́ títí wọn ibẹ̀ náà ni wọ́n tún wá mú wọ́n tún fi ń fáwọn ẹlòmíín náà fi ràn wọ́n lọ́wọ́ ìyẹn ní máa ń mú wọn tọkọ̀ wọn tí kì í fi balẹ̀. òṣèlá muhammad sallallahu alayhi wa sallama anabi wa ni ya binta siddiq ó ní wọn ọmọ abubakar siddiq yẹn ní Aisha radiyallahu ta'ala anha anábìnrin walakinnahum alladhina yasumun anábìnrin ò gbọ́ kìí ṣe àwọn tó sọ yẹn o kìí ṣe ẹni tó ń fi owó rẹ̀ tó fi ń mutí o èyí ń kọ́ o àwọn eléyìí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá làwọn eléyìí náà kú sí kìí rẹ̀ sí àwọn tó dá sí pé wọ́n á máa jalè lóòótọ́ olè jíjà haramu ni àmọ́ ìyẹn kọ́ ló ń làgbọ́yé nínú àyà yìí. wàláàkì náà wọn mọ ilẹ̀ ní ilẹ̀ yasùmùn olóòótọ́ náà làwọn tó dá sí pé wọ́n á máa gbààwẹ̀ gbààwẹ̀ gbààwẹ̀ bá a ṣe ń gbààwẹ̀ rọmọdán kí rọmọdán tó wọlé ó bẹ nínú wa tí wọ́n ń gbààwẹ̀ mondays àwẹ̀ thursdays àwẹ̀ ayámọ̀lẹ́bíìdì àwọn àsìkò tí sábà máa ń funfun on the thirteenth fourteenth fifteenth nínú gbogbo oṣù ojú ọ̀run ká má ti wá sọ ààwẹ̀ Ramadan nígbà Ramadan ti wọlé oníkálukú àwa mùsùlùmí lóògùn mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé òun la ti ń gba ààwẹ̀ fọ́lọ́run lọ́kùnrin wa lóbìnrin wa wàyí sọ lóòn bẹ́ẹ̀ náà la ti ń kírun wọ́yẹ̀tẹ̀sọ̀ dẹkùn bẹ́ẹ̀ náà lóníkálùkù wá ti ń tọrẹ àti ṣe sàárà owó la fi ń ṣe ni oúnjẹ ni mímu ni ìṣirò ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàhùn yẹ̀kọ̀ fúnà àlà yóò kó báyìí mí nìhùn. alábì sallallahu alayhi wa sallam ó ní àwọn tí àyà yẹn sọ làwọn tó dá sí pé wọn a máa gbààwẹ̀ wọn a máa kírun wọn a máa tọrẹ wọn a máa ṣiṣẹ́ olóore síbẹ̀síbẹ̀ ẹ̀rú tún bà wọ́n pé ìjọ lọ́wọ́ gbà lọ́wọ́ wa ìjọ lọ́wọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ẹ̀rú tún bà wọ́n lórí ẹ̀ jẹ̀mọ́ wọ́n ṣe tọ́lọ́wọ́n fẹ́ kí wọ́n ṣe wọ́n tún bẹ̀rù wọ́n ń kírun wọ́n tún bẹ̀rù wọ́n ń gba àwẹ̀ wọ́n tún bẹ̀rù wọ́n ń tọrẹ wọ́n tún bẹ̀rù nígbàtẹ́ tó pòfin ọlọ́run ọba mọ́ tó tẹ̀ láṣẹ ọlọ́run tó ń bẹ̀rù ah allahu akbar kí wọ́n làwọn fẹ́ sọ pẹ̀lẹ́ tó ń ṣe ọlọ́run ẹni tó ń ṣe tọ́lọ́run fẹ́ kó má ṣe ọlọ́run ò fẹ́ kó ṣe ó sì ṣe kìí kírun kìí gbáwẹ̀ ní máa ń mutí kìí ṣe dáadáa sóbì rẹ̀ a máa ṣe zìnà a máa ṣàgbèrè ẹ̀dá kùkílé ẹkùn bẹ́ẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí tó túmọ̀ sí pé nígbà tó lọ́wọ́ máa ń sọ eré fún wa nínú alukur'an kẹrì torí ẹ̀ láàfin gbọ́dọ̀ mọ́ fọ́kàn balẹ̀ mo ṣáà ti gbà wẹ̀ ọlọ́run máa gbà á mo lẹ́kọ̀ọ́ ẹ̀ ọlọ́run máa gbà á mo ṣàdúà àdúà yẹn gbọ́dọ̀ gbà ni zakati yẹn ọlọ́run gbọ́dọ̀ gbà ni ìfitọ́rù yẹn tẹ̀fítìrù sọ́ọ̀kì ìfún aláwẹ̀ ló ń jẹ́ ìṣinú ọlọ́run gbọ́dọ̀ gbá ni a gbọ́dọ̀ bẹ́ẹ̀ tá a bá rí èèyàn jẹun kò túmọ̀ sí bọ́lọ̀ ń gbà lọ́wọ́ wa o bá a bá rí àsìkò àti àlàáfíà láti fi kírun kò túmọ̀ sí bọ́lọ̀ ń gbà o tá a bá rówó yọ zaka tá a sì rí aláìní gbé fún kò túmọ̀ bọ́lọ̀ ń gbà tó yẹ òun làwọn mùsùlùmí olódodo gẹ́gẹ́ bọ́lọ̀ ṣòro inú alukùránì yìí inú àyà yìí wọn a tún máa bẹ̀rù pàkó lóògbò ohun wọ́jìlá ọkàn wọn a tún máa bẹ̀rù bójú pé ah ọlọ́mọ ṣàgbà dákun mọ́ dàdúwà nígbà ya àmọ́ ṣe jù báyìí lọ dákun tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. torí ìdí eléyìí àwọn sọ̀hábà àdẹ́gbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ànábì ló gbà àwọn mùsùlùmí àkọ́kọ́ yakhshawna an tahbata a'maluhum wọn a máa páyà wọn a máa bẹ̀rù kọ́lọ̀ kó má daṣẹ́ wọn nù kò jọlọ lójú kò gbá nìkan kan tó bá dànù kò sẹ́ni tí àwọn sàbí a máa bẹ̀rù a máa bẹ̀rù gidi gan wa an la tuqbala minhum li rusukhi ilmihim wà àmìkù ìmánìhì tòun ti ìmánì wọn bó ṣe tó tòun ti gbàgbọ́ wọn bó ṣe tó tòun ti iṣẹ́ olóore wọn bó ṣe pọ̀ sí tẹ̀gàn ní ẹ̀ kò sẹ́nìkan nínú mùsùlùmí láyé tí ó ṣe iṣẹ́ olóore tí ó wà gba ọlá ju àwọn sọ̀hábà nábì lọ. a lè gbáwájú wọn wọ́n ti gbáwájú ó ti tán bẹ́ẹ̀ ni àyè fi gágbága pẹ̀lú wọn ẹni àkọ́kọ́ ni òun làwọn sàábà lẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́ni tó já síwájú mọ́ tó dà wọ́n sàábé níbi irun ni wọ́n ti gbàwájú ààwẹ̀ ni wọ́n ti gbàwájú zaka ni wọ́n ti gbàwájú jihad ni wọ́n ti gbàwájú bírù ni wàá lè dé ìní ní gbogbo ẹ̀ káṣí dáadáa sóbì káṣí ẹ̀tọ́ ọmọ ẹ̀sọ́ kò sí nǹkan náà táwọn sàábé ò ti gbàwájú ọlọ́run ló sọ ọ́ ọlọ́ni والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم Quran chapter 9 verse 100 سورة التوبة tawbah Ọlọ́run wa sabiquna al-awwalun Ọlọ́run ní ẹ̀rí àwọn Mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n sì ti gba wájú àwọn ẹni iwájú àkọ́kọ́ àwọn sàhábà Nábì minal muhajirina wal ansar nínú àwọn tí wọ́n fi mọ́kà álẹ̀ bánábì rìnrìn àjò lọ mọ̀dínà àti nínú àwọn tí wọ́n jára lu mọ̀dínà tán gbà àwọn eléyìí nì tán gbà wọ́n lálejò sílùú wọn mọ̀dínà àwọn sọ̀hábà náà nù. ọlọ́ni wá lẹ́nu iná tabaruhum bihisan ọlọ́ni bẹ́ẹ̀ làwọn tó dá sí pétọ̀ àwọn náà ń kọ́ṣe àwọn sọ̀hábà wọ́n fi ṣe eré ìgbàgbọ́ eré ìwà eré wọ́n fi kọ́ṣe àwọn sọ̀hábà radiyallahu anhum wa radu anhu ọlọ́ọ̀ni ẹ̀rá àwọn sọ̀hábà pátápátá àti gbogbo ẹni bá kọ́ṣe wọn nínú àwọn tó wá lẹ́yìn wọn ọlọ́run ló mú ọlọ́run bá yọ́nú síṣẹ́ ọwọ́ wọn àdéhùn ọlọ́run tọ́lọ́run ẹ̀ san wọ́n lẹ́san òun ni àlùjànnà àwọn náà yọ́nú sí wàá dẹ̀ láhùn jẹ́ nẹ́ẹ̀tì tẹ́kiri jáde alẹ́ àdìhàn ọlọ́run ti fi pamọ́ fún wọn àlùjánná ọgbà onídẹ̀ẹ́ra tákẹ́rẹ́mọdò ó mọ sàn lábẹ́ rẹ̀ dáálíkà alfawzul azim ọlọ́run ní ẹ̀san tó tóbi lélẹ́yìí fún àwọn ìwọ̀nyẹn wọ̀nyí torí ẹ̀ bàbá fẹ́ rí èrè tí wọ́n rí yìí àfi ká rí ìlànà wọn tọ̀ tó ti bí àwọn sọ̀hábà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe ti dìdò nínú ìgbàgbọ́ tí wọ́n sì pọ̀ nínú iṣẹ́ olóore tẹ́nìkan ò lè bá wọn láíláí síbẹ̀síbẹ̀ wọn a máa bẹ̀rù wọn a máa níbẹ̀rù bójú gbogbo àkígbà tó máa ṣiṣẹ́ olóore dá ìwọ ọlọ́run wọ́n gbà á àmì ṣá ìwọ ọlọ́run gbà á wọ́n dàlú wa nígbà ya wọ́n ṣá ìgbà lọ́wọ́ wa ọkàn wọn kì í balẹ̀ lórí ẹ̀. قال أبو درداء ìkan nínú àwọn sọ̀hábà tọ́pẹ̀ ní Abu Darda orílẹ̀ in àlẹ́mọ̀ annàláha taqabbala minni rak'atayn ó ní tó bá tó ń bá mà kó ń mà ní àmọ̀dájú wípé ọlọ́run ọba ó ń gba ìrun rákà méjì tóun kí kó ń mà àmọ̀dájú bẹ́ẹ̀ àhábà ilayya min ad-dunya ma fiha ó ní eléyìí ah, òun máa nífẹ̀ẹ́ sí ju gbogbo tó ń bẹ láyé lọ àtàyé gangan fún rẹ̀ nínú ọrọ̀ tí ẹ máa ń kó jọ nínú owó nínú ilé nínú dúkìá kóun mọ̀ lásán pé ọlọ́run tẹ́wọ́ gbà á lọ́wọ́ òun ìrora kà méjì péré inú òun mọ̀ dùn o inú òun mọ̀ yọ o sí wípé kóun wá já sí pé tọ̀ òun òun ní gbogbo ayé bẹ́ẹ̀ lòun ò mọ̀ bọ́yá ọlọ́run gbà bọ́lọ́run ò bá لأن الله يقول onítorí pé ọlọ́run ọba náà ní sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run láwọn tó wọn lọ́wọ́ mọ́ ń gba iṣẹ́ olóore wọn òun làwọn olùpáyọ̀ wọn àwọn olùpáyọ̀ wọn ọlọ́run gba rákà kí adásí pé òun àwọn sọ̀hábà jama ìkan nínú àwọn ọmọlẹ́yìn àwọn sọ̀hábà wọn máa pè ní abdullah bun abi mulaika ó ní adaraktu thalathina min ashabi nabi sallallahu alayhi wa sallam ó ní tí ò dín ní ọgbọ̀n nínú àwọn sọ̀hábà nabi tí ò dín ní táàtì ní òǹkà àwọn sọ̀hábà òun lòun bá láyé òun mọ̀ wọ́n dáadáa kulluhum yakhafu nifaqa ala nafsihi ìkọ̀ọ̀kan nínú wọn wọn a máa bẹ̀rù bójó níta ń pè ní nifaku òun ni ìfojú méjì jọ́sìn yìí pé ká sin ọlọ́run ká tó sin nǹkan míì ká páyà ọlọ́run ká tó páyà nǹkan míì àwọn sọ̀hábà wọn a máa bẹ̀rù irú nǹkan báwọn wọ́n máa ما منهم من أحد يقول homin ahadi yakul wọ́n ní kọ̀ọ̀kan nínú wọn ní máa sọ yìí pé innahu ala imani jibril wa mikael wọ́n máa ní ah àwọn ń bẹ lórí ìgbàgbọ́ ìgbàgbọ́ tí jibril ní tí mikael ní àwọn wà lórí ẹ̀ torí kí torí kí àníyàn wọn tá fi ṣiṣẹ́ kó má bàa bàjẹ́ ìgbà mélòó làníyàn fi ń kò tó ṣẹ́jú kan ìṣẹ́jú àáyá just kíyàn díjú kó lajú kó pajúdé iṣẹ́ olóore ti bàjẹ́ mọ́ṣáláṣí nìyàn kọ́ ni tí ní fáàpù bá ti wọ̀ ọ́ tí tí máa ba iṣẹ́ olóore jẹ́ bá ti lè wọ̀ ó ti bàjẹ́ ààwẹ̀ nìyàn gbà ni tí nǹkan ti máa ba iṣẹ́ olóore jẹ́ bá ti wọ̀ ó ti bàjẹ́ zaka òun náà nìyẹn yọ ni tí nǹkan tí bá máa ń baṣẹ́ olóore jẹ́ bá ti wọ̀ ó ti bàjẹ́ náà kò sí tí máa ń baṣẹ́ olóore jẹ́ tó bá ti lè wọnú iṣẹ́ ó ti bàjẹ́ torí ẹ̀ àwọn sọ̀hábà tètè wà nù láàyè àlejò wọn a máa páyà wọn a máa bẹ̀rù bójó gbogbo àtọ́ bá ṣiṣẹ́ olóore nìyí ọkàn wọn kì í balẹ̀ wọn a máa bẹ ọlọ́run ọba lórí ẹ̀gbẹ́ ọlọ́run dákun àmọ́ ṣe jù báyìí lọ dákun tẹ́wọ́ gbà lọ́wọ́ wa lórí ìdí eléyìí lóbi dá sí pé àwọn kan tí bá máa ń ba iṣẹ́ olóore jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ mọ̀ wọ́n láàfin lè jìnnà sí wọn bẹ́ẹ̀ ni wọ́n ní àrọ́ fi ṣàrù láà létà wà fún ìhìn wàbẹ́ lẹ́mi yára fi ṣàrù wọ́n kàn àfihàn àpò olórin ní òun mọ aburú kìí ṣe nítorí kóun lè ba lè sun ká ó torí pé tí ò bá ti mọ aburú yóò fi láì jẹmọ tá a bá ti mọ pé kinní yìí kí má ba ṣe olóore jẹ kí láwa ṣe a mọ gbìyànjú má ṣe mọ kíra sá a mọ jìnà sírò kan lè torí kí láǹfààní pàǹkìrun pàǹgbà rẹ pàǹsìn lọrun bẹ́ẹ̀ ni ìjọsìn wọn ń kọ́ ó ti wọbi. jama torí di eléyìí nínú àwọn kan tí máa ń ba iṣẹ́ olóore jẹ́ àfọwà bíi mélòó kan nínú ẹ̀ ó pọ̀ àmọ́ àtọ́ka bíi mélòó kan nínú ẹ̀ òun náà ni aṣèrèkù ìbálọ́wọ́ orogún àkọ́kọ́ òun náà ni aṣírìkì jẹmọ eléyìí la pè ní بين الخالق والمخلوق أو التعديل بين الخالق والمخلوق ní kéèyàn fi ọba dẹ́dá olúwa wa tó dá gbogbo nǹkan ká fi dọ́gba pẹ̀lú nǹkan nínú nǹkan tọ́lọ́run ọba tó dá ká fi ọba adẹ́dà Allah ọba tí ò lórogún tí ò lọ́bà kan tí ò bímọ tẹ́nìkan ò sì bí ká wá fi dọ́gba pẹ̀lú kan nínú àwọn tọ́lọ̀mọ ọba tó dá yálà nínú àwọn màláyíkà àbí nínú àwọn ènìyàn àbí nínú àwọn àlùjọ̀nú àbí nínú àbí nínú àbí nínú eléyìí la máa ń pè ní al-ishraq billah ìbọ́lọ̀ wa orogún jàmá àìbọ́lọ̀ ń worogún olúwa wa ọ̀kan ni kò lórogún bẹ́ẹ̀ ni kò lọ́bà kan kò bímọ bẹ́ẹ̀ lẹ́nìkan ò sì bí kò lálàfijọ bẹ́ẹ̀ ni kò lálàfiwé ọba tí ń pa lérí gbogbo ọba ọba tí ń yọ ọba lóyè ọba tí ń gbé ọba sánlẹ̀ òun náà ni allah ọba gbogbo àgbà ńlá ayé jama rọ́pò olùkọ́lé ablak rọ́pò àrùbáàbà òun náà ni àgbà. àìfi kankan àìfi dọ́gba pẹ̀lú rẹ̀ yálà èèyàn ni olówó lẹni yẹn ni ọba lẹni yẹn ni onípò ńlá ni òun kẹ́ni nìkó jẹ́ kódà kó jẹ́ nínú àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run àbí nínú àwọn ànábí ọlọ́run àìfi kẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba láṣẹ bí hàlàwú ọba tí ò nírú kò lálàfijọ wà láàmà sí lálàwú ọba tí ò lápẹẹrẹ tí ò lápèjúwe wà láà ní dàlàwú kò sírú rẹ̀ fá bẹ́ẹ̀ láwáládàlàwú ọba tí ò lọ́mọ wà láwálídàlàwú bẹ́ẹ̀ ni kò lóbi alihayu ni ọlọ́run pa àṣẹ mi gangan ni alẹ́niláyà mútu àbàdá ọba tí ò ní kú láéláéláé ọba tó ti ń bẹ láti ìgbà tó ti ń bẹ tí kò ní bẹ̀rẹ̀ ọba tí ó sì mọ ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan bá ti kú tán olúwa ọlọ́run ọba ni ó ṣẹ́kù yóò mọ bẹ ni ó ṣẹ́kù nígbà tí ò lópin. La ilaha illallah olúwa wa ó ròyìn ara ẹ̀ púpọ̀ náà lọ́kùnránì lára ẹni kúlúhù ọlọ́run áhàdẹ ọlọ́run sọmọdẹ lẹ́mìyẹlídìí wà lẹ́mìyóládìí. ولم يكن له كفوا أحد لنرني الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ẹ kó ṣe òun náà ló tún ròyìn ara rẹ̀ allahu la ilaha illahu alimul ghaibi wa shahada huwa rahmanu arrahim huwa allah alladhi la ilaha illahu almalku alqudusu assalamu almu'minu almuhaiminu. العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قتلوا يا ناري وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم جماعة مسلمين bàbá ní ká máa kà lọ nínú alukurani a máa mọ̀ pé olúwa wa ó ń ṣẹ̀mí òun lọ́ba àṣẹ̀mí ọba tí kì í kú tí kì í tí ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò dópin ọba tí ò ẹ tó lékè gbogbo tó lékè ọba tó hàn ju tó hàn lọ ọba tó pamọ́ ju gbogbo tó pamọ́ lọ ọba tí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nílé ayé àfi pẹ̀lú ìyànda rẹ̀ gàgé ewé ò jábọ́ òun ló ní ó jábọ́ ẹja odò òkú òun ló ní ó kú ọmọ ènìyàn gbẹ́mí mì òun ló gbẹ̀mí rẹ̀ ọmọ ènìyàn bímọ òun ló yàǹda rẹ̀ jàmá gbogbo ìròyìn ọlọ́run ọba nu yóò bẹ nínú ẹ̀dá ẹni tá a lè ròyìn bẹ́ẹ̀ kò sí gbogbo àwọn màlẹ́kọ̀ ọlọ́run pátá kò sí àwọn ànábì ọlọ́run kò sí àwọn àwọn àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba rán àwọn òjíṣẹ́ ọlọ́run kò sí ká wàá sọ àwọn tá a já àfáà kí wọ́n ti wá sọ àwọn àtàtúntò ọmọ kéwù àwọn òbí àwọn ọmọ àwọn ọ̀gá àwọn àgbàlagbà àwọn ọmọdé kò sẹ́ni tá a lè fi wí ọlọ́run nínú gbogbo ẹ̀dá kò sí omi náà tí ò ní ìbẹ̀rẹ̀ kò rẹ̀ sómi tí ò ní parí tí ò ní parí jọ̀kan òkun onígbà tó bẹ̀rẹ̀ yóò sì parí jọ̀kan bẹ́ẹ̀ náà ní ọ̀sán onígbà tó bẹ̀rẹ̀ wọ́n padà gbẹ̀ tí wọ́n gbẹ̀ tán yányán pẹ̀lú àṣeyọ ọlọ́run. Jàmá odò ọ̀ṣun táwọn èèyàn kan máa ń lọ tọrọ ọmọ tọrọ gbogbo ẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ti gbẹ ó ti ẹ̀jẹ̀ àsìkò ẹnu láwa yìí ó ti fa àwọn ibìkan pẹ lódò ọ̀ṣun. Jàmá o lè máa gbá bọ́ọ̀lù gan níbẹ̀ gan níbi tó gbẹ dé. Allahu akbar tó ti gbẹ tán ó máa gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ àti bá ti lásìkò òjò tó bá kún àwọn èèyàn kan wàá lọ wọn ní ọ̀ṣun fún wa lọ́mọ ọ̀ṣun tí ò bímọ ni ó fún yín jama kò sí nǹkan náà láyé tá a fi kọ̀m̀pìẹ̀ ọgbọ́n kò sí torí ẹ̀ béèyàn bá ti fi nǹkan kún níbi ìjọsìn rẹ̀ tó ń bọ́lọ̀ ń wọ́n rogún á gbogbo ẹ ti bàjẹ́ o mò ń gbàwẹ̀ kò rán o mò ń kírun kò rán o mo yan zakati kò rán o tó o bá ti gbé ẹ̀tọ́ ìsìn lọ fún kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tó o fún ọlọ́run ọba adẹ́dá gbogbo ìjọsìn rẹ ti bàjẹ́ pátápátá. wàlẹ̀ kọ́dí uhiya iléyíká wà ilẹ̀ lẹ́dínà mi kọ́bílík lẹ́yìn àṣírọ́kítà lẹ́yìn àpàtọ́nà àmàlùkù wala takunanna minal khasirin ọlọ́niwọ̀ muhammad sallallahu alayhi wa sallam ewu bá nàbí ọlọ́run bó ṣe tóbi tó muhammad sallallahu alayhi wa sallam òun lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ẹni tó ga jù lẹ́dà òun náà aṣíwájú ayé aṣíwájú ọ̀hún tàbí aṣíwájú gbogbo ọmọ ádámà ni olólùfẹ́ ọlọ́run ọba ni ọlọ́run yẹn ní ààyò rẹ̀ síbẹ̀síbẹ̀ jẹ̀mọ́ tó bá ti dìde pé ká bọ́lọ̀ ń wá orogún ká sin nǹkan mí papọ̀ mọ́ náà ọlọ́run kò fi kò fi bánadì ṣeré ọlọ́run bá làkọ́ ní híyà ilé ìkà ọlọ́run wọ Muhammad sallallahu alayhi wa sallam òun ọlọ́run ti ránṣẹ́ sí ẹ òun ti fún ẹ ní mímọ̀ wọ́n ilẹ̀ nàìjíríà min qablik bẹ́ẹ̀ náà la ṣe ránṣẹ́ sí àwọn ànábì tó wá síwájú rẹ̀ isa ni tá ń pè jésù musa ni tá ń pè mose ibrahim ni tá ń pè labraham ishaq ni tá ń pè ní isaac yakub ni tá ń pè ní jacob yusuf ni tá ń pè ní joseph yunusa ni tá ń pè ní jonah gbogbo àwọn ànábì tó wá síwájú ẹ pátá ní tó wọn lọ́n fẹ́ sọ yìí òun lọ́n sọ fáwọn náà kí ni ganan làyín náà ṣe rákítà ọlọ́run ní tẹ́ ẹ bá lọ́lọ́run méjì tẹ́ ẹ sìn tẹ́ ẹ bá sin ọ̀hún ọlọ́run tẹ́ ẹ ti sin nǹkan míì à tẹ́ ẹ bá lè gbà pé ẹnìkan àbí nǹkan kan bẹ tí ó fún yín lówó tí ó fún yín lọ́mọ tí ó fún yín lágbára tí ó fún yín ní ìṣọ́ tí ó fún yín ní ìdáàbòbò yàtọ̀ sí òun ọlọ́run à lẹ́yìn àbátọ́ nà ọlọ́run ní gbogbo dààmú dààbò yín ìrun yín gbogbo àwọn eyín ó máa bàjẹ́ wọ́n lẹ́tẹ̀ kù náà tẹ̀lé kan sí rí ọlọ́run ànábì wá gbọ́ tó bá fi lè dánwò gbogbo iṣẹ́ tá a fi rẹ tó ti ṣe wàhálà tó ṣe gbogbo ẹ̀ á bàjẹ́ ó wà máa bẹ nínú ẹni òfò wà nábì Muhammad ọlọ́run tó bá fi lè ṣe ọlọ́run wà ṣòfò bọ́lọ̀ bá lè dájú fún ànábì sallallahu alaihi wasallam bọ́lọ̀ ṣe nífẹ̀ẹ́ sí ẹ̀ẹ́dí pé kì í ṣe ọ̀rọ̀ kékeré kìí ṣe ọ̀rọ̀ kékeré tó ti bọ́lọ́run bá ti kọ́ ọlọ́run bá ti fi mọ́ àrẹ́sìwá Muhammad sallallahu alayhi wa sallam kò bá ọlọ́run wá orogún kò sí bá ọlọ́run wá orogún bẹ́ẹ̀ ni kò sí kankan papọ̀ pẹ̀lú ọlọ́run ọba títí tó fi jẹ́ pé ọlọ́run níjọ́ kan kẹ́ni mọ̀ pé àrẹ́bí sallallahu alayhi wa sallam àrẹ́bí ń ṣọ́ra rẹ̀ kúrò níbi káwọn èèyàn gbà pé ànábì níròyìn kan nínú ìròyìn ọlọ́run ó ṣọ́ra ẹ̀ kúrò mẹ́ ó sì máa ń pààrọ̀ náà sákèsí ẹ̀ àwọn kan bẹ wọn bá ànábì àwọn akọrin kan níwájú rẹ̀ orí tí wọ́n kọ nínú ẹ̀ ni pé wàbíná rọ̀ṣúlòláyà alábùmọ̀ fílígádì wọ́n ní bá a ṣe ń bẹ lórí ìjókòó yìí òjíṣẹ́ ọlọ́run muhammad bẹ pẹ̀lú wa òdodo nu ànábì jókòó pẹ̀lú wọn lóòótọ́ wọn wá ní yá lámù máa fètè jáde ànábì tó mọ pọ̀pọ̀ tó mọjọ́ iwájú ànábì láà láà ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ẹnì kún mọ pọ̀pọ̀ àfihàn láàyè àlámù lìgẹ́yìnbà ìlọ́lọ́ ẹnì kún mọ pọ̀pọ̀ àfihàn òun ànábì kún mọ pọ̀pọ̀ abẹ́rẹ́ kan náà níjọ́ kan ẹnìkan náà wá ó ní máa ṣá ọlọ́hùn wàṣíìtì ó níwọ̀n ànábì ṣé o mọ̀ pé tọ́lọ̀ bá fẹ́ tí wà nábì fẹ́ òun ló máa ń ṣẹlẹ̀ ni ó mọ̀ ni pé tọ́lọ̀ ń fẹ́ tí wà nábì náà fẹ́ òun ló máa ń ṣẹlẹ̀ ànábì ní láà mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o kúlì máa ṣe ọmọ wá dá mọ́ sọ pé tọ́lọ̀ bá fẹ́ nìkan ní máa ṣẹlẹ̀ wọn ànábì kẹ̀ mọ́ òun ànábì jẹjẹ láti kó síbò máa ṣe ọmọ wá dá òun ọlọ́ọ̀ bá fẹ́ nìkan ni kì í ṣe pé tó tọ́lọ̀ ń fẹ́ tánà ìbá fẹ́ yẹn ní pé bọ́lọ̀ ń bá fẹ́ bánà bí ò fẹ́ kò ní ṣẹlẹ̀ bánà bí bẹ́ fẹ́ tọ́lọ̀ ń fẹ́ kò ní ṣẹlẹ̀ àfikọ́ lọ́wọ́ àtàná bí fẹ́ iná kó tó ṣẹlẹ̀ láà ànábì ní kò rí bẹ́ẹ̀. kúl máa ṣá Allahu wahida sọ pé tọ́lọ̀ bá fẹ́ nìkan ni bọ́lọ̀ bá fẹ́ ni ó ṣẹlẹ̀ bọ́lọ̀ bá fẹ́ kó ṣẹlẹ̀ bánà bí ò bá fẹ́ nǹkan wọ́n ṣẹlẹ̀ àìmọye tó ṣẹlẹ̀ sanabi sallallahu alayhi wa sallam sanabi kò hmm. ọlọ́run sì fẹ́ àbí èèyàn ànábì fa èèyàn ni ànábì ò fojú gan ni bàbá rẹ̀ ṣé máa ń wo ọmọ kó má rí bàbá rẹ̀ èèyàn ànábì ànábì bẹ lọ́dún mẹ́fà nìyá rẹ̀ ti kú èèyàn ni ànábì bímọ méje sallallahu alayhi wa sallam ó bímọ children ànábì ni mẹ́fà ànábì ló gbé wọn sí fúnra yìí ojú ayé ànábì ni mẹ́fà nínú ọmọ rẹ̀ méje ló kú ṣànábì fẹ́ yẹn kò fẹ́ àmọ́ tọ́lọ̀ ń fẹ́ nù wọn náà bá fẹ́ nìkan ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run ni wà ànábì lọ́mọ wọ́n sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ kúl sọ fún wọn láwọn kún tu alámọlẹ́rẹ́ tètè ní ànábì bá mọ kòkò tí bá mọ ọ̀la tí bá mọ fújọ́ lẹ́sítẹ́kítẹ́rì tó bí nàlẹ́ xayir oore tó pọ̀ ní ìbàjẹ́ kó ṣẹlẹ̀ sí mi tí máa ti pé ah lọ́dún báyìí báyìí àbúrò ṣẹlẹ̀ máa ti yí padà sí dáadáa ah ọdún báyìí báyìí báyìí ìyá ó jẹ mí máa ti yí padà yóò ní jẹ mí tó bá mọ kọ̀kọ̀ bẹ́ẹ̀. قل لو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء sọ fún wọn tó tó bá tó bá dúnmọ̀ kòkòrò ni abúlùkù bá ti máa ń kàn àbánabi ò mọ kọ̀ọ̀kan torí ìdílé yìí jàmá mùsùlùmí ló pé a kì í gbọ́dọ̀ ń o bẹ́ẹ̀ ni a fẹ́ tọrọ kan ni tọrọ ẹ̀mí gígùn à tọrọ ọmọ a ń tọrọ ìfọkànbalẹ̀ jàmá a dájú ẹ̀kọ́ lọ à ń wá ìṣọ́ èṣù bie èèyàn èèyàn bí èṣù ọlásàsí orísàpọ̀nà aláránsí eléèdì ọlọ́run látàjúkọ ọlọ́run láàmọ̀ bẹ ọlọ́run lásàdì à ń wá ìṣẹ́lọ́dọ̀ ṣètọ́n ọlọ́run lásàdì jẹ̀mọ́ ọ̀wá ti máa forúkà sọ́wọ́ máa sín gbẹ́rẹ́ bíi tó bí sí máa gbẹ́rẹ́ gbé tó sí yìí ká burúkú ṣí ẹni yìí ni wá ti fi sọ̀rọ̀ báyìí o ò ní kú tó bá ti ṣe bẹ́ẹ̀ o ti bọ́lọ̀ wá orogún torí pé wàá tẹ̀mí dé ẹ̀mí rẹ yóò mọ bẹ́ẹ̀bẹ́ẹ̀ kódà tó bá gbàgbé ẹ̀ sílé tó lè travel àwọn padà sílé bí ẹni pé kò sí ọlọ́run lókè mọ́ tó lè dákun ẹ̀. àwọn gbọ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bóun ọlọ́run wá orogún ìyẹn ni pé ó gbé kan nínú ẹ̀tọ́ ọlọ́run ó dájú ẹ̀kọ́ ìkan nínú tọ́lọ́run ọba tó dá tó tọ̀ bá fi lè kú kò sí kankan fún mọ́lọ́dọ̀ ọlọ́run wọ́n ní sọ́dọ̀ fòkọ́ wọ́n kọ́ dípná ìlàmà amẹ̀lú mi ní amẹ̀lí fàjà àdínà wùhàbá mẹ́fúrọ́ ọlọ́run wọ́n kọ́ dípná ìlàmà amẹ̀lú mi ní amẹ̀lí ọlọ́run ní gbogbo tí wọ́n ti ṣe dáadáa dáadáa wọ́n kí ni wọ́n gbàwẹ̀ wọ́n yẹn zàká wọ́n ṣe gbogbo ẹ̀ àmọ́ wọ́n tún ṣe ẹbọ sọ́lọ̀ wọ́n pò wọ́n lọ́nà bá wá orogún wọ́n sì nǹkan míì wọ́n porúkọ nǹkan míì wọ́n wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run tó bá ti lè kún gbogbo iṣẹ́ wọn á dàbí kébi àbáhàmọ̀ fúnrọ̀ kí náà pè ní àbáhàmọ̀ fúnrọ̀ àbáhàmọ̀ fúnrọ̀ àpẹẹrẹ tí ó yé wa dáadáa ẹ rí i pé tí ò bá sí lọ́sàn-án ibi ihò kan wà tí oòrùn ìta tó tàn sílé tẹ bá wo dáadáa tẹ bá wonú bí ré ẹ ṣàbòrùn yẹn nìyí tẹ bá wonú ẹ ádàbẹ nígbà yẹn rí àwọn eruku kan eruku eruku yẹn náà ń pè ní àlehàbà jẹmọ kò sí ilẹ̀ púpọ̀ tó ó lè dìímú tó bá ṣe báyìí ló bù ú kò sí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tí gbogbo ẹnikẹ́ni tó bá bọ́lọ̀ wọn orogún ó kọ́ mọ́ṣáláṣí ni ó ran aláìní lọ́wọ́ ni ó fáwọn èèyàn ló ń jẹjẹ ni ó lọ sí mọ́kà ní ó lọ mọ̀dínà ní lọ gbogbo ṣé lóore ní níjọ́ tó bá ti gbàgbọ́ nínú ọlọ́run mi yàtọ̀ sí allah níjọ́ tó bá ti ṣe sí nǹkan mi papọ̀ pẹ̀lú ọlọ́run níjọ́ náà gbogbo ṣé olóore pátá yóò di àbáhámọ̀ fún wọn jẹ́mọ́ onígbéwà jẹ́nà ó parí náà nù torí ìdílé yìí ó di ẹyọ kan nínú àwọn kan tí máa ń bẹ ṣe olóore jẹ́ ìwọ mùsùlùmí ló fi gbọ́dọ̀ mójútó ìmánì rẹ ìgbàgbọ́ rẹ gbogbo ìjọsìn bá fi fẹ́ ṣe ká ṣe fọ́lọ́run nìkan ó gbọ́ kò fẹ́ kírun torí ọlọ́run ni kò fi kírun wọ́n kírun torí bá àti bá kírun mọ́mọ́ ní jẹ́ kí n gbádùn ọmọ béèrè lọ́wọ́ pé òkírun òkírun ni gbòjẹ́ lọ kírun yẹ kí n fúnṣọ lẹ́nu kúrò ìrírun tó kí ó kí fúnṣọ lẹ́nu náà ni ó sẹ́ lẹ́sàn kírun torí tọlọ́run tàwẹ́ torí tọlọ́run àdúrà tó fẹ́ kó sínú ìṣòro rẹ bó ṣe rúlẹ̀ kó ga tó ìwọ nìkan mà ní ọlọ́run ló máa ń gbọ́ bùkátà gbogbo ẹ̀dá ọlọ́run tó ń gbọ́ bùkátà gbogbo ẹ̀dá kí ni ìṣòro ti ti ẹ bó ló ṣe wá rí tọ́lọ̀wọ̀n nígbọ̀ olókèrè ní fọlọ́run láti lè ṣe òdò wú ni ọlọ́run ní ká pò wọn ọlọ́run nìkan àtìtẹ́jú làkù ọlọ́run ló ń lọ. iná lẹ́dí iná yẹn ṣẹ̀kìfì rúnà ní ìbàdàn ti ọlọ́run gbogbo àwọn tí wọ́n fẹ́ pe ọlọ́run nìkan ká gbé bùkátà wọn tọ́ náà nìkan sáyẹ̀dẹ̀ kúnlé jẹ́ àdámọ̀ dáhùn ọlọ́run náà ẹni tó máa fi lè gbó wọn náà jẹ́ àdámọ̀ torí ẹ̀ àìgbórúkọ àfáà kankan àìgbórúkọ ṣéwù kan àìgbórúkọ ànábì kan àìsí fi ọlá ẹni kankan tọrọ ọlọ́ọ̀lọ́ọ̀ nìkan la máa fi tọrọ ọlọ́mọṣà wọ ọlá rẹ ọlọ́mọṣà wọ agbára rẹ ọlọ́mọṣà wọ ìkápá rẹ ọlọ́mọṣà wọ ìṣẹ̀mí rẹ ọlọ́mọṣà wọlá ẹgbẹ́ ò pé méjì ò pé mẹ́ta ò lórogún ò lọ́bà kan ò lálàfíwé ò lálàfíwé ò nírú nǹkan báyìí báyìí ṣe fún mi bá a ṣe máa ń ṣe nìyẹn o àwọn ọlọ́mọṣà wọlá àdẹ́bì ìpínlẹ̀ yìí ni àìgbà kan nínú ọ̀sán tó bá sì sọ bẹ́ẹ̀ wọ ọlọ́run wọ́n ṣàwọlá bàbá mi ipò olùwà tí bàbá rẹ̀ bẹ lọ́dọ̀ ọlọ́run wọ́n lọ́wọ́ ṣàwọlá ìyàwó mi wọn lọ mọ́ṣà wọ láì irun wákàtí márààrún tí mò ń kí eléyìí ń dáa tí wọn náà bá sì kì í dáa ni o ẹni tí èkìnnú pé ẹ mú kò ní lè sọ eléyìí wọn lọ mọ́ṣà lọ wọlá ààwẹ̀ rọmọdánì tí mò ń gbà tó ẹ kó lòtọ́ ló bá ń gbà o lè sọ àbẹ́ni tí ẹ pé tọ̀ yóò jẹ sàárì ńlé ẹ yóò lọ mọ jẹun níbi iṣẹ́ òun ní lè sọ iṣẹ́ olóore ìjọsìn tá a bá ṣe a máa fi bẹ ọlọ́run a máa fi tọrọ kan lọ́dọ̀ ọlọ́run jama mùsùlùmí eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn kan tí máa ń ba ṣe oore jẹ́ o tí máa ń ba ìjọsìn jẹ́ o alákọ̀ọ́kọ́ leléyìí o ẹ̀jẹ̀ ajínà sẹ́bọ̀ o ìdábọ̀ bọ́lá wọ orogún o àìdílé mùsùlùmí káwa rí pé mùsùlùmí ó ní àgbékọ́ ìwọlélẹ́yìn ewúrẹ́sẹ̀ ẹran yìí ló ń ṣọ́ wa torí àwọn olè kọ́ má bàa wọlé ẹsẹ̀ ẹran nípínlẹ̀ tí wàá rí ara odidi ẹran ni yòókù wa ń kọ́ àti jẹ́ ẹ̀ pàtẹ di gbogbo yòókù ẹ wá fẹsẹ̀ ẹran kọ́ lé kó má bàa yín ṣọ́ yín. gbogbo eléyìí ẹbọ là á máa ń pè nínú ìsìláàmù ẹbọ torí pé ẹ̀mí yín ibẹ̀ ló máa wà ẹ̀mí yín ò ní wà lọ́dọ̀ ọlọ́run ká sì tẹ̀mí dé ọlọ́run náà pè ní ímánì ká tẹ̀mí dọ́lọ́run jẹ̀mọ́ ìṣòro wo ló fẹ́ dájú kọ ayatollah kùrùsí nìkan tó ó tó fún ẹ láti lè la láti lè la ànàjà bẹ́rù bá ń bà ẹ́ ka kùrùsí bẹ́rù bá ń bà ẹ́ ka kúlúwọ̀ lọ́wọ́ ahad ó ti gbé ọlọ́wọ́n ọba tó dá tó dá ẹ tó dá nǹkan tó dẹ́rù bà ẹ́ tó ń dá àwọn tó ń ṣe nǹkan tó dẹ́rù bà ẹ́ ó ti gbé nù àpòròkò ní ṣe ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run àwọn mùsùlùmí bí táwọn fi ímánì wá sí nìyẹn ẹlòmíì yóò pọn lọ lọ́nà àwa rí lójú ọ̀nà pápá jùlọ lásùbà nídàájí àwọn kan máa dàgbàdo wọn á da àgbàdo sí títì àwọn oníranù ìwọ náà tí nǹkan òye ẹrẹ tó ṣàgbàdo bóyá fẹ́ ṣe bísínẹ́sì nìyẹn o ó lọ yá hundred thousand owó lápò wọn lọ bá àfa àkó lọ bá babaláwo tó fẹ́ bẹ̀rẹ̀ business kọ́ńdọ̀kan ṣe ájò fún àwọn ní kó mú fifty nínú kó lọ mú fifty wá fifty thousand wá nínú hundred thousand. ó sá fún kẹ̀kẹ́ kan ló katapila bàbá ológun gba fifty lọ́wọ́ rẹ̀ ṣé o ò mọ̀ pé o ti ṣọ́ọ̀tì gan rẹ̀ bí wà lọ ra gbàdo wà dàgbàdo sí títì o ti ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ ni ìyẹn ṣe ẹbọ kó jèrè kò sèrè bí ẹbọ àmọ́ ìwọ náà nìyí tí wọ́n náà bá rágbà tó kan tí wọ́n dà sí títí àbọ́kà bàbà wọ́n bẹ̀rù tẹ́ mọ́lẹ̀ kò sí kankan tí ó ṣe ọ́ tó bá fẹ́ dàbí ìbẹ̀rù díẹ̀ díẹ̀ fún ẹ kí ló ṣe ka kùrùsí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm kádélẹ̀ tó bá mọ ìtumọ̀ kùrùsí yù tó bá mọ ìtumọ̀ ẹ̀ ó mọ̀ àwọn agbára ọlọ́run tó wà nínú kùrùsí yìí àtọ̀lẹ̀ kùrùsí yìí àwọn agbára ọlọ́run tó wà ń bẹ̀ jàmọ́ kí gbogbo ọmọ ìdí ènìyàn kí wọ́n dá agbára jọ àtòṣó àtàjẹ́ àti mẹ́rẹ̀ àti dímẹ́rẹ̀ àti sàǹpà náà tó mú àtọ́yá kan dàpọ̀ jàmọ́ wọn ò tó kankan wọn ò tó wọn ò lè yọ irun ẹyọ kan wọn ò lè yọ lára ẹ̀. àṣewá ìsìnkàn láìpẹ́ yìí nípa ọlá tó ń bẹ fún kùrùsí yìí ọjọ́ mẹ́ta la fi ṣe ẹ bá láǹfààní yóò lè gbọ́ lórí facebook kò sí nìkan ayatollah kò sí torí ẹ ò gbọ́dọ̀ mọ́ mọ́ ò gbọ́dọ̀ mọ́ mọ́ ká há sórí nìyẹn yes kó tó sùn ká kùrù sí tó bá jí lójú oorun jẹmọ tó lálàá tó pàdé àwọn èèyàn kan lójú oorun o ò ní bàbà tí kùrù sí ọmọ jáde lẹ́nu rẹ̀ tó mọ̀ fi wọ́n san àsádànù ni. Àtàkùn kò sí gbogbo eléyìí ń bẹ fáwọn Mùsùlùmí eléyìí ò tó ọ wọn lọ sí gbẹ́rẹ́ ó dàbí àwọn OPC kí sì ṣe OPC gbogbo ara rẹ yìí àsan gbẹ́rẹ́ ni nígbà dọ́tò tó wá parí ẹ̀ àárẹ̀ wá fún ọ dọ́tò wá ní ẹ̀jẹ̀ ò tó nǹkan láà bóyá ló lè tó nǹkan. Wá ìṣọ́ káwọn àjẹ kan gbẹ̀ káwọn kìnnìkan gbẹ̀ olọ́ṣáájú ìṣọ́ wọn wá sí ẹgbẹ́rẹ́ one thousand ó mọ iye ẹ̀jẹ̀ tí wàá lù sí ni. àárẹ̀ wa mú ọ lẹ́yìn dókítà náà hàn ah, ẹ dẹ́ pé ẹ̀jẹ̀ tó kan lára bàbá o àmọ́ ah, ẹ̀jẹ̀ wọn kéré o wọ́n ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ ó sá fún kẹ̀kẹ́ kọlu kíni kọlu katapila torí ọ̀dọ̀ wa jẹ̀mọ́ mùsùlùmí lára àwọn kan tí máa ń baṣẹ́ olóore jẹ́ òun náà nìyẹn ó pọ̀ kì í ṣe yẹn nìkan kì í ṣe ṣíríkù nìkan ẹyọ kan tá a láǹfààní àti fún wa lé ní òun náà nìyẹn àti ìṣẹ̀rọ àkùnrin lọ min mubtila àti làmẹlẹ sàlìhà ìbọ́lọ̀wọ́ orogún nínú tí wọ́n bá ṣe olóore jẹ́ ni tó bá jẹ́ kìámà àwọn ọmọ ènìyàn wọ́n kù sí mẹ́ta lẹ́yìn àwọn ànábì ọlọ́run ní o alákọ̀ọ́kọ́ yóò mọ bẹ nínú ọmọnìyàn tí ò ní ṣe ìṣirò fún ọlọ́run bẹ́ẹ̀ iṣẹ́ eré rẹ̀ pọ̀ oníṣe ìṣirò nínú àwọn mùsùlùmí ẹ̀rọ náà èyí tí ó mú tí òfin ní ṣèṣirò ó sin ọlọ́run lọ́kàn ṣoṣo fún ni kò bọ́lọ́wọ́ orogún ni ó tún wá mójútó àwọn iṣẹ́ ìmánì lódìdí irú àwọn eléyìí ni wọ́n wà ìdẹ́ náà àwọn eléyìí ni wọ́n gba ìwé wọ́n gba ìwé ìwé wọn ìwé àjẹ́ náà wọ́n gbà lọ́wọ́ ọ̀tún wàhámà máa ní ohun tí yágídá bá wù bí ẹni ilé àwọn ni ọlọ́run ròyìn fásán fayúhá sáfòṣì sáábà yẹ̀ sí rọ àwọn lẹ́yìn ni ìdájọ́ wọn ìdájọ́ tó bá ìrọ̀rùn dé ni wọ́yá ń kọ́líbú ilẹ̀ ahàlìhì ìmọ̀sùrù rọ̀ nígbà tó ń gbàwé tán báyìí inú wọn dùn wọn à èyí mọ̀lẹ́bí rẹ̀ rí mo dúpẹ́ o mo dúpẹ́ mo ṣe orí eléni o àwọn kan ẹ̀ láwọn kan àwọn ó ṣe ìṣirò òkú ní ìṣirò tó le àmọ́ tó ti bẹ́ẹ̀ jama wọ́n á di ẹni àlùjẹ́nà náà wọ́n á di ẹni àlùjẹ́nà bó ti ẹ̀ já sí pé ó lè máa bẹ nínú wọn àwọn tí ó kọ̀kọ́ jẹ́ ìyá àìṣe déédéé kọ̀ọ̀kan tí wọ́n ṣe láyé bóyá ó mutí kú ó ṣe zìnà kú ó pààyàn ó jalè ó mú nǹkan ní nǹkan àwọn eléyìí ni ìjìyà ìjìyà díẹ̀ díẹ̀ lè kàn wọ́n àmọ́ látara tí wọ́n kú lórí la ilaha illallah wọ́n dé ní àlùjànnà ẹ̀rọ àwọn ẹlẹ́kẹta àwọn eléyìí ń fi àwọn ò ní ìṣirò kankan tí wọ́n ṣe torí pé wọn ò ní iṣẹ́ olóore kan tán fẹ́ ṣèṣirò rẹ̀ wọ́n hmm. ní gbogbo ẹni tó bá kú tí ò gba la ilaha illallah ọ̀rọ̀ tí ò kú lórí wípé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo àfi ọlọ́run Allah ẹni tó ń sin ọlọ́run méjì tó ń sin ọlọ́run mẹ́ta tó ń sin ọlọ́run mẹ́rin tó ń sin ọlọ́run márùn-ún ẹni tó gbàgbọ́ nípa àwọn orúkọ kan péyàn máa ń pè é yàtọ̀ sórúkọ ọlọ́run nínú tọ́lọ́run tó dá rẹ̀ níbẹ̀ ọlọ́run sọ̀rọ̀ kọ̀dípùnà ìlànà àmìlú mi ní àmàlẹ́ fàjà àdínáhùn àbáhàmà tó rọ àwọn eléyìí ni gbogbo iṣẹ́ wọn pátápátá yóò di omi láyé kò sí nǹkan fún wọn lálẹ́ kìlá náà jẹ́ máa mùsùlùmí ó dọwọ́ wa abẹ́ ọlọ́run àwẹ̀ wa ìrun wa ọrẹ wa gbogbo pẹ́pẹ́ fúru wa tá à ń ṣe àbẹ́lẹ́ ọlọ́mọṣẹ́ àgbà lọ́wọ́ wa kọ́nà kó má dàlúwa nígbà àyà kọ́nà jẹ́ abá níbi tó lérè ó jẹ́ abá nínú hasanáàtì wa láyé àti ní alùkìyàmà wọn láàjẹ́ kan ṣoṣo ọlọ́run àwọn bẹ́ẹ̀ lọ́run lẹ́ẹ̀kan sí bí tí a bá àwẹ̀ délé ní kọ́lọ́mọṣẹ́ àgbà lọ́wọ́ wa o èyí tó kù náà kọ́nà jẹ́ kó ṣojú ẹ̀mí wa bá a ṣe wá ń wo àwẹ̀ bí ẹni kó dín lọ́nà jẹ̀mọ́ látara àlàáfíà tọ́lọ́run fún wa à ń rí wípé iná ọgbà ń lọ náà nù kò sí tó fà á hmm. àlàáfíà táyọ̀ ni àbẹ̀lọ́run àlàáfíà náà kọ́lọ́mọdé odi fíafíà hmm. kọ́lọ́run kó lékún àlàáfíà àti ìfọkànbalẹ̀ wa bálàáfíà bá wà tọkàn balẹ̀ ìgbà mélòó náà la fi ń ka oṣù kan àmọ́ tí ìnira bá wà tí ìbẹ̀rù gbodó bá wà tọkàn ò balẹ̀ tí ìnira bá wà jàmá oṣù kan yóò dà gẹ́gẹ́ bí bí bí oṣù mẹ́fà rẹ̀ ló ṣe rí àbẹ̀lọ ọ̀pọ̀lọpọ̀ tó ní kálukú ọlọ́kàn balẹ̀ ọlọ́àjẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n ọba nínú tánà bí sallallahu alaihi wa sallam fi kọ́ wa òun náà ni pé gbẹnikẹ́ni tí máa ń gba àwẹ̀ à ń bẹ nípò ẹlẹ́nu àṣẹ ẹlẹ́nu àdúrà torí ẹ̀ láti gbà tá a bá ti jẹ sáré láti gbà sàlámù káyọ̀ fún ìdá náà méjì tí ló fi ìgbà tó wò wọ̀ àdúrà là máa ń fẹnu wá tọrọ àìfẹnu wá ṣépè àìfẹnu wá sọ̀rọ̀ òdì yálà sí ara wa sáwọn ìyàwó sáwọn ọmọ sẹni tó mọ̀ wá ẹni tó jìnnà sí wa ọ̀rẹ́ ọ̀tá àdúrà ni ẹja máa ṣe bákan náà kó tó di pé a ṣínú ẹ má gbàgbé àti ṣàdúrà àbámọ ọba náà àti iná fi dún ní àṣà náà wà pẹ̀lú ààfin sínú akẹ́nà àdàbà náà àlèká àlèká nǹkan míì àlètọrọ nǹkan míì tá a bá ṣínú tán àdúrà náà ni ká máa ṣe abẹ́lẹ́ ọkọ́ ọlọ́mọṣẹ́ àgbàdúrà wa àwọn aṣíwájú àwọn olórí wa ní nàìjíríà nílùú èkó káàkiri abẹ́lẹ̀ ọ̀kọ́lọ́ kó kóhun kan ṣe ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala èyí tí àgbà náà jálẹ̀ lé ní kọ́lọ́ tó gbà lọ́wọ́ wa ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́run èyí tó kù kọ́lọ́ kó ṣe rán fún wa la ilaha illallah wa sallallahu ala sayyidina muhammadin wa alihi wa ashabihi wa sallama wassalamu alaikum wa